o oh, bébì kí ni mo sọ fún ẹ ṣé bí mo sọ fún ẹ pé kó má débi mọ́ mo lẹ́ni tó bá ti tàpá sí òfin ẹgbẹ́ yìí mo ní kò gbọdọ̀ tẹ inú ilé yìí mọ́ o ò dẹ̀ gbọdọ̀ ní kọ́kọ́ ṣe with anybody in this group what are you doing here. We will never do that. ẹ ẹ kí ni ṣé bí mo sọ fún ẹ. I will never do that again I promise. you will never do what again. mo ti sọ fún ẹ pé there is no chance for second forgiveness o ti ṣe lákọ̀ọ́kọ́ àti dáríjì ẹ̀ sórí eléyìí you are going to be gone forever are you mad sorry about what oh baby what is she doing here. Hey, eh, Bobo, you know I love her so much. I can't do without her. So, ready to my love? Eléyìí ló máa love. Eléyìí tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ni, traitor. Gbogbo ìgbésí ayé òṣì ló fi ń bá káàkiri. Ṣé ní ti ń bá wọlé sí i? Ìwọ jẹ́ kẹ́mi báyìí padà níbi. I'll call the security or tell them to throw you down. Worry. wọ́n jà wọ́n sọ fún I love you. Ah. so gbogbo nǹkan tá à ń ṣe ń bíbà kò kàn àbí mo ti ń wọ ọ̀ṣẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí kò ti ń ṣe bákan bákan àbí anyway. wà èwo ni tiẹ̀ ò lè filẹ̀ ah. ah. ṣe kó àìnáwọ́ sí iná ò ní tọwọ́ yín lágbára ọlọ́run ẹ bá ti ń tọwọ́ bá kò báyọ̀ kó lè máa máa mú jáde. àmọ́ mi ò tí ì mẹ́nu kò lórí ohun tí mo sọ fún yín láti fi jọ mẹ́ta ẹjọ́ ṣe rí wọ́n ní yiniyini kẹ́ni èsì mi ẹ ṣe ń ṣe oore fún wa yóò yẹ káwa náà mẹ́nu ọ̀nà yín káwa dúpẹ́ ó yẹ káwa dúpẹ́ àwọn ọmọ yẹn gan pàápàá sọ pé àwọn fẹ́ wá ó tẹ̀ ṣe bíi mélòó nú àwọn káwọn wá dúpẹ́ torí àwọn ọmọ oore tẹ̀ ṣe fáwọn ẹjọ ẹ jẹ́ ká mọ̀ lè ẹ júwe fún wa àwa náà dùn rí mọyàn ẹ jọ. ìyá ìwé mo ti máa ń sọ fún yín tipẹ́ nígbà Ọlọ́run ló fi iṣẹ́ ìran mi gbogbo nǹkan tí mò ń ṣe yìí kò ní mínì kò tó pé kẹ máa wá sílé mi kẹ máa ṣe wàhálà ẹ fẹ́ wá dúpẹ́ kò ní èdè ok tí n bá ṣe àwọn ọmọ yìí lóore ta ni mo wá fẹ́ ṣe lóore Ọlọ́run ló fi ràn mí ẹ má bọ̀dà mo ti sọ fún yín. mo wà worried gan ní ìlétọ́ yìí because gbogbo ìgbàlẹ̀ ń gbé nǹkan wá síbí ah, ah, láìpẹ́ yìí wípé a ní ìdìkan báyẹn ti pé wá ó yẹ ká mọ bí tẹ̀ ń gbé káwọn náà kàn wá dúpẹ́. mo ní ibi pàtàkì tí mo fẹ́ lọ màá tún padà wá àbí kì máa tẹ̀ kọ́kọ́ pè yín lórí fóònù gbogbo àwọn nǹkan tí mo kó wá yẹn tí ò bá tó àbí tẹ bá tún ní ìdáhùn kọkọ sí ẹ jẹ́ kí n mọ̀ màá gbé vaccine máa ẹ mọ àti ẹ̀sìn yẹn láti tá débi tí mò ń lọ ó dà so àwọn nǹkan tó bá tún kù ẹ jẹ́ kí n mọ. ó dàbọ̀ ẹ ṣe gan ẹ ṣe o. fún mi o ọlọ náà ló tẹnu mọ́ ó ní kò ní tì oníṣẹ́ tọ́lọ́run rán òun lòún wá jẹ́ ó ní kò ní ìdìkálà wá sílé nǹkan wa dúpẹ́. èèyàn èdè mọ̀ bóyá èèyàn ni wọ́n bóyá àlùjọ nídẹ̀ ni wọ́n báyìí ẹ àwọn tọ́tẹ̀ fi ṣọ yín nǹkan kò dẹ̀ gbúdọ̀ ṣe wọ́n. kò sí tó máa ṣe àwọn ọmọ èmi ò rí nírìí àlùjọ nù mò ń wò níwò àwọn tí wọn kì í fẹ́ ké àwọn ṣe oore kéèyàn lóun wá ń dúpẹ́ mo ti mo rí nìyẹn ọlọ́run á wa san lẹ́sàn-án rẹ̀. nígbà tó jẹ́ tó máa fi pa èmi kú ó ní iṣẹ́ tó lọ́run rán òun ló ṣètò ẹ̀. bí ọlọ́run kọ́ òun wá síbí báyìí ni wọ́n á wá ṣàmùlò all right wá mẹ́rẹ́ ibi tó dúró sí yẹn. ẹ káàárọ̀ ẹ káàsán. ẹ màá káàárọ̀ màá káàsán kódà mo tún máa kúrò lẹ́gàn pàápàá. ìwọ. èmi ò mọ̀ pé ìwọ yìí ò lè rí wa kó o sá eré ah, ah. bó ṣe máa ń sọ̀rọ̀ wa tó máa ń dúró tì yẹn mo believe pé tó bá fi lè ríru wa yìí ah, ó yẹ kó máa fọ etí wa lẹ́yọ kankan ni kó yẹ kó rí wa kó tún sá lọ mọ́. ṣé o mọ̀ mi? ó dàbí mo fẹ́ dá ojú tì yín. ọ̀gá mo ní kò dá kẹ́ ọ fẹ́ dàbí pé ó rò pé mi ò sí mbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jábọ́ wọ́n ṣe fáìn tó lesbian ni wọ́n aṣẹ́wó ni wọ́n wọ́n ń tọwọ́ bọ̀dì àwọn obìnrin wọ́n fẹ́ báyé jẹ́ gidi kọ̀ọ̀kọ̀ọ̀ tó bá rí bó ṣe ń sọ̀rọ̀ tó bá rí bó ṣe ń sọ̀rọ̀ wa sórí bí wọn tẹ̀ ṣe ń wọ ẹ̀ kọ́kọ́ kúnlẹ̀ nù kúnlẹ̀ síbẹ̀ yẹn. sórí gbogbo èrè tó dánwò yẹn gbogbo tó fẹ́ nu ẹtú yẹn wò ìyá yẹn á jẹ́ lẹ́nìí o ní expect bí eré bí eré ló máa pè torí nǹkan tí lesbian fojú èèyàn rè má fojú ẹ̀rí lẹ́nu ẹjọ èmi kọ ẹ kí ló fẹ́ sọ ṣó sọ ni ìyá mi o ṣó sọ ni mi sọ bẹ́ẹ̀ ah, ah, ah. o tún parọ́ ẹsẹ lẹ o tún parọ́ lẹ ẹjọ ẹjọ. confam treatment. alex lọ́wọ́rẹ́ bàbá tí wà ní high level báyìí ìlú mi máa ń dùn gan. as in inspiration máa ń wá lóríṣiríṣi àgàgà tí n bá tún wá rántí orin ọ̀gá wa nọmba one tiwa. gbéra. alhaji king dr saheed. Ah, tó a kà sá. ilẹ̀ olùbímọ. ọmọ kú kò gbọdọ̀ pa ọmọ àrùn tá ló gbọdọ̀ gbédè gbéra. dàmí tán. ẹ àbá. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi. gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa ní inú ayé táàlì. orin wí ẹ wo ẹ wo sí ọlọ́run o ara nǹkan tá à sọ nìyẹn o ara pàwa náà rántí pin wa ló mú wa tá a jókòó síbi tá a ń sáyé wa o a disturb anybody kò sí wa. oya ṣe báyìí long live bọ́bọ́ rí. long live èmi kankan kọ́ra mi bàbá. hello baby wa kí ló ṣe ẹ ṣé o ráyè mi ọmọ ẹ̀rẹ̀ o bá dùn tó bá kú abórí dúró ọmọ ẹ. ó dúró tán lọ. wá kí ló á kùn súnmáwá yẹ yẹ kájọ gbé kan sí nǹkan kó bá jókòó sára wa kájọ ṣe fàájì kò ní nínú ti yẹ kàrà. sódì àlọ́ lọ. gbọ́n tá a wí. jẹ́ kó mọ̀. fún wa bí ẹ̀kísẹ́lìsì ọ̀bẹ̀lẹ̀lẹ̀ wa àwa tó àwọn wo yìí àwa lọ́mọ kó ayọ́mọ lọ́jọ́ ó ti yẹ bẹ́yẹn aláya rẹ̀ gbọ́n ẹ mu èèyàn mo kàn ní kí n ṣe kí ni mo kàn ní kí n bọ̀. má try tó bá dán wò wà á dán tán mo bẹ́ẹ̀ ẹ mọ ẹni tó wà níwájú yín ṣá mo wá gbogbo yín ẹ mẹ́ẹ̀ta mi ò rí ẹ mọ́kọ́ tẹ́ jọ ẹ dàbí pieces of shit lójú mi. gbèrò eh, kí ló ṣe wà mélòó lè ra aya ẹ tó ní yẹn ẹgbẹ́ ń dùn oyi lórí sa wọn ti wé fún ya ẹ sa àbẹ pa ẹ sa. alẹ alẹ bí lè yẹ kí n yẹ kí n ta tiẹ fún mi. ayé yẹ òde ní ta. àṣẹ. o ò ní kú síbi tí aṣọ ẹ máa wà. alẹ́ àbáyé lè fẹ́ bàjẹ́ ni àwọn làwọn gbẹ ló ṣe yamayama o dẹ ni kú re wa kí ló ṣe ẹ ṣó bẹ́ẹ̀ ni ìdúró ni kò tó wò ni àbí fìrìgbà wa ni ò tó wò fún ẹ. làámu mo jẹ wàá wáyà láyà mi wàá rí. mi ò rí o. ó ń dà. kí ló ṣe é kí ló gbé tó ń gbin. Hmm? ìwọ tó yẹ pé gbogbo ohun tó kó sáyà yìí gan omi ni slippers ni gbogbo ẹyin ẹgan kò sí ọkàn bẹ ìgbẹ́lókun bẹ. lámúrú tẹ ní sùúrù wo bí o àwa tó ń wo yìí àwọn ọ̀rọ̀ máa ń kánò kálukọ̀ àbúrò àlùbọ́sà ìyá ẹ akọ máa pa ẹ ni àbúrò kúkú nìyẹn. ìbákò ìbílẹ̀ kò dáyọ̀ mọ́ ni. farabalẹ̀ kí ló ṣe é sórí àgbègbè táwa wà yìí gbàgbé àwọn olórí ló ń gbé bẹ̀ ẹlẹlẹ ò dáyàn mọ ànábì mo wé tọ́wọ́ lè bá pè é gan-an wá ṣe kí ni wá sáré kábàkábà àbí alhaji iskodi sule ṣe àbúrò branch two ló máa rí ẹ lọ́ba wa gara alájẹ kí ẹ lẹ́yìn àbí mi sàṣẹ́gun òjò juwọ́ fàdà àbí àkọsẹ́ fẹ́ mọ́ rà gbára ìyá ẹ ìyá ẹ ìyá ẹ. mo gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ látàárọ̀ ṣé gbogbo àwọn tẹ̀ ń dárúkọ látàárọ̀ yẹn bag and shoe wa ní ọmọ bá wa kó. <laughs> ṣùwárí ṣẹ́gun tó dákọ̀ ń sìn bag eh. tèmi gangan fúnra mi ló má bá mi kó rubbish wo mo mọ̀ wọ́n ti tẹ̀ o má yẹ kó fi ti tẹ̀ tí wọ́n kó bá ti tẹ̀ ṣùgbọ́n mi hmm. kò sí problem. ìyá ẹ kò ní dáa fún. ọ̀gbẹ́ni pàṣẹ mú dáa lọ́jọ́ idiot kò ní dáa fún ẹ lábẹ́ tẹ̀ dáwà gún mi o. alaye ah. no no no no mikin mikin. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró. làbúrò dúró àwọn àlè ó yà kó lọ burúkú lálẹ́ olóbùkún nìyẹn sọ ọmọ mẹ́rin ẹ̀ ṣá wọ́n wà pàṣẹ mi. sọ ọ̀gbẹ́ni gbé mi àwa àwọ wò nìyẹn ó mọ̀ mi báwo ó fẹ́ fi mi bójú yín ni ó ti káyé jẹ ni ẹ má jẹ ká ẹ ẹ ṣe ìjẹ́ ti kò jẹ́ ọ̀gbẹ́ni black is black. <laughs> forí jì mí forí jì mí ah, ah. kí ló dé kí ló ṣe ẹ́. no mm, mo wà òkè o ó wà òkè. bẹ́ẹ̀ni. ṣé wọn pé láti bí ijọ́ mẹ́ta ni mo ti rí tó ń dá jókòó báyìí nísìn tó máa máa wò lọ sùúrù nǹkan tó bá ń ṣe ẹ́ jẹ́ kí n mọ̀ torí ṣé mo fìyà jẹ ni àti kékeré tí mo ti ń tọ́ gbogbo yín mi ò fìyà jẹ mi ò fi bí pa yín ẹ̀ ń bẹ́gbẹ́ mu ẹ̀ ń wọṣọ ẹ̀ ń jáde àwọ̀ yín ń dán kí ló wá lè fa nǹkan tó máa máa jókòó láti bí ijọ́ mẹ́ta jọ foríjì mi nǹkan tó bá wà ń díẹ̀ ni mo fẹ́ kó sọ fún mi kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ mọ mọ mi lóòótọ́ ẹ fìyà jẹ mí ẹ lè tún fi bí pa mí náà pẹ̀lú but mọ́mí mo ní problem kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. mo dárò kí ni problem tó ní. ẹ problem yẹn ni pé kinní kan máa ń sọ sí mi lọ́kàn mọ́mí pẹ̀lú bó ṣe ń sọ sí mi lọ́kàn sí yẹn ó tún máa ń sọ sí mi létí pẹ̀lú ó máa ń jẹ́ kó yé mi pé ibi tí mo wà yìí mọ́mí pé kì í ṣe àyè irú ìsọkúsọ wo nìyẹn ń sọ kí ni wo ló ń sọ yìí èṣù ni o ló ń sọ fún ẹ pé àyè ẹ̀kọ́ rẹ̀ níbi tó wà tẹ́bi ò pa ẹ́ tíyà ò jẹ́ ẹ́ ibo wà láàyè ẹ. mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ àmọ́ kí ni ìtumọ̀ àmì tó wà lára mi. ṣe gan ẹ ṣe mo dúpẹ́ o gbogbo ìgbà wa ẹgbẹ́ mọ́tò wọlé mi. ah no ìta ni mo park ah ok driver yín wà bẹ́ẹ̀ driver yín wà bẹ́ẹ̀ ok ó so mama ẹ̀ sọ ẹ̀ kọ́ yín gbogbo àwọn nǹkan tẹ́ sọ yẹn. ó dà ó dà ẹ ṣe. so mama retí kọ́ yín. màá pè màá pè màá all right ma. ó dà bọ̀ ó dà bọ̀ ma. jésù olúwa wa ọlọ́run agbẹ́yìnga wákàtí ọ̀wọ̀ yìí a tún dé gẹ́gẹ́ bí ìṣe wa a tún wá láti wá jíròrò nínú àwọn ẹ̀kọ́ yín lónìí à ń gbẹ̀rẹ̀ wákàtí ọ̀wọ̀ yìí lọ́wọ́ gbogbo tá a fẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀fún wa etí ìgbọ́ ẹ̀fún àti ẹ̀fún lórúkọ jésù ọ̀tá fẹ́ tá a ti ń sọ yìí ẹ̀ ràn án lọ́wọ́ lọ́jọ́ ìkẹyìn kúrò wà lórúkọ jésù jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ohun tá a fẹ́ sọ̀rọ̀ lónìí ni pé àgbà ó mọ́ kànyàn díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wọ́n pé ní ìgbà kan ẹ wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nígbà tó yá ẹ bọ́ sí iléèwé girama ìpele tó tún kàn ẹ ti wà ní ìpele èyí tó gbẹ̀yìn níléèwé girama ẹ tún jáde lọ sí inú ayé ṣùgbọ́n báwo lèyìn òfin ní fi ọjọ́ òní rẹ̀ bà ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ torí pé nígbà téèyàn bá ti wà tó ti ń tó ti ń yùsì mọ́ àwọn oríṣiríṣi ènìyàn àwọn ìwà ló wọn máa rí lóríṣiríṣi tó bá àtijọ́ ń jíròrò náà kọ́ ọlọ́run yìí pé bá a sì lè gbé ìgbé ayé wa tẹ́ pé àgbà tẹ̀ ń dà yìí tí ẹ̀yin náà fi lè wúlò fún ara yín ẹgbẹ́ ẹ wúlò fún ọlọ́run ẹ wúlò fún orílẹ̀-èdè nígbà lórúkọ jésù bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sàmù yìí orí ọ̀fẹ́ láti ṣàṣẹ ìfẹ́ lórúkọ jésù bẹ́ẹ̀ dẹ́ ti lọ sí inú ayé ọ̀rẹ́ ìgbìyànjú lórúkọ jésù agbọ́dọ̀ mọ̀ yìí pé bá a ṣe ń lọ sí inú ayé ó sì pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ká kíyèsí torí pé bẹ́ẹ̀lì gan jẹ́ ó fi díẹ̀ múlẹ̀ fún wa nínú òwe oníwàásù orí kejìlá yẹn ó ní ránṣẹ́ dà rẹ ní ìsinsìnyí ní ìgbà ìwé rẹ nígbà tí ọjọ́ ibi kò tíì dé ká wá pé ká ránṣẹ́ nígbà táwa lọ́mọdé a sì lè rántí lẹ́dàá wa torí pé ọjọ́ bíi ò tí ì àti kú alóore ọ̀fẹ́ láti gbọ́rọ̀ ọlọ́run ọ̀dọ́ ni wá bíbélì pé ó ní ẹ̀sìn ọ̀dọ́ ó máa ń yọ̀ ni lórúkọ yóò ṣàṣẹṣẹ pẹ̀lú orúkọ jésù a gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́rọ̀ ọlọ́run yìí ìyọ̀rọ̀ ọlọ́run téèyàn ń gbọ́ a gbọ́dọ̀ jẹ́ kó ṣiṣẹ́ nú ayé ènìyàn ó lè ràn yàn lọ́wọ́ láti gbìyàn débi àṣeyọrí rẹ̀ láti gbìyàn débi èrè rẹ̀ níbi téèyàn ó ti lo ayérayé rẹ̀ ó lè gbìyàn débẹ̀ lórúkọ jésù bò láti ń gbọ́ àyàn lórúkọ jésù. that's nice you're welcome ma. àgbèrè àwọn náà kò pa ní. ẹ jọ àǹtí bébì làbẹ̀rẹ̀. àbúrò mi ṣé kò sí rárá. Eh, kò sí nítorí pé àwọn náà máa ń wá sí skul wa ní BFA e. so wọ́n dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n máa ń kóríṣiríṣi nǹkan wá wọ́n ń ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ wa ìyẹn la ṣe wá wò wípé ah, yínníyínní kẹ́ni lè ṣe mí ó yẹ kéèyàn tiẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ wọn for once nǹkan tó ṣe jẹ́ ká wá nìyẹn. ẹ <laughs> eh, ṣe rí kò tọ́pẹ́ rárá Eh, ẹni tẹ́ ń sọ náà àbúrò mi ni èmi náà mo dẹ̀ máa ràn wá tí n bá dẹ̀ ràn wá bẹ́ẹ̀ yẹn màá ní kó kàn ṣàkó fún yín eh, kò ní ìdíkú bóyá kí ṣẹ̀ṣẹ̀ máa sọ pé lágbájá ló ràn wá èmi ni mo máa ràn wá mà. ẹ jọra yín lóòótọ́ o ẹ̀yin lẹ máa ràn wá. èmi mo ràn wá Abbas ni mo máa kọ́kọ́ ràn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ dúdú báyìí. ẹ bá wò ẹ kò tọ́pẹ́ o kò tọ́pẹ́ ọlọ́run ló lu gbogbo ṣẹ́rí gbogbo rẹ pátápátá ọlọ́run ló ní. mi ì ṣe torí kẹlẹ dúpẹ́ lọ́wọ́ mi náà tàtọ ẹ̀yin gan lẹ ṣe jù lẹ kú iṣẹ́ bò báwo lẹ ṣe mọ bí. Ah, ṣèbí nílùú iná la jìjọ wà irú yín èèyàn gbọ́dọ̀ má mọ fi tẹ ẹ gbé. òótọ́ ni ṣá. ẹ̀yin lè ṣe jù ẹ ṣe gan-an ẹ kú tọ́jú àwọn ọmọ yẹn àwọn ọmọ tí nínú àṣoríire agbára Ọlọ́run ẹ ṣe. and you're welcome to my home uh, and anytime ẹ free láti máa wá síbí báyìí mi ìdẹ̀ fẹ́ ẹ má dúpẹ́ kankan ṣẹ́rọ́ ọlọ́run là ń ṣe gbogbo ẹ̀ fún ẹ̀yin gan ni kákékù iṣẹ́ lórí àwọn ọmọ ọlọ́mọ tẹ́ẹ̀mù òdì tẹ́ẹ̀mù ọ̀nà wọn tẹ́ẹ̀dẹ̀ ń tọ́ wọn tàdé rí wọn tí wọ́n ń ṣoríire nígboro ẹlòmíì tọ́lọ́run fún lọ́mọ gan kò rí tọ́ bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́ gan ni mà ẹ kí wá ni wọ́n ti fi ṣe yín lálejò lè yóò tó kí lẹ̀ máa jẹ kí lẹ̀ máa mọ̀. àwa òkè. ní ọ̀la ah, irọ́ ẹ̀rọ òkè ní ìtẹ̀wá síbí ṣé kí ní kọ́ fún yín mà. fara yí mi sẹ́ jẹ́ mú ẹ mọ̀nà kí mú ẹ rìn kó pàdé àwọn èèyàn gidi kan sọ́jú ẹ̀ kó tún yẹ. báwo ló ń sọ̀rọ̀ báyìí. ọ̀rẹ́ mi mi sọ fún mi àmú mi mà àwọn èèyàn jẹ́ mú mi jáde. wọn náà jáde kó bẹ fọwọ́ tẹ gbogbo kinní ẹ kó bẹ fọwọ́ pé léyìí. ọ̀rẹ́ ìwọ jẹ́ bí ọkùnrin ni tó kọ́ máa fọwọ́ kọ́ máa fọwọ́. tí ìbáṣepọ̀ rẹ mi tí o jẹ́ ni ìwọ ni ìbá máa fẹ́ nà án ìwọ máa fẹ́ mi tó bá jẹ́ pé ọ̀rẹ́ tàjọ jẹ́ ìwọ jẹ́ bí ọkùnrin. ọ̀rẹ́ mi ayé ń ṣe owó ẹ̀jọ́ ayé àtijọ́ ni ìṣúra yè ọkùnrin wọn ní kò tó fẹ́ ṣe láì bẹ̀rẹ̀. ẹ ẹ eh, ẹ eh, eh, just hold it there ọkùnrin ò ní nǹkan tó fẹ́ ṣe ní ayé mi ìwọ ló wá ní nǹkan tó fẹ́ ṣe láyé mi jọ ọ̀rẹ́ mi má jẹ́ aṣọ rẹ mọ́. ok hmm, hmm, o ti ń bínú. mi ò bínú o ti ń bínú rẹ. òun fọwọ́ kàn mí jù. kí ló friends for kí ló dé. ọ̀rẹ́ àná òun fọwọ́ kàn mí jù. ok máa pariwo o. má pariwo ṣe sùúrù náà. yóò ṣe sùúrù orí burúkú wo ó sọ fún mi pé ìwọ fẹ́ fẹ́ mi ṣé wọ́n jọkùnrin ni. òtítù náà. Ah, ah. ẹ ẹ gbà mí o. it's me now Tóyìn. Tóyìn lorúkọ ẹ òun ṣètò yẹn kankan mọ́. ẹ jọ. ó ga o mo lè tún ro ṣá o. mi ò ní kankan tí mò ń rò. jọ ro oníkẹ. Ah, obìnrin sí mi. jọ ẹ. Thank you. Fuse Mr. Producer. Well, I shake it, baby, don't break it. You took your mama, now I must make it. Well, I shake it, baby, don't break it. You took your mama, now. too loud, it gon' echo. Oh, too loud, shit be Fedeco. pe mama àbí kó pe bébì orúkọ obìnrin ni ọkùnrin ò jẹ́ bẹ̀ ó ti yọ ọmọ ọdọ áńgẹ́lì inú ayé ni ọlọ́run dá ẹ pé obìnrin ni ẹ wà láì tó bá kí wọ́n ti ṣàlàndùlà àwọn abẹ́ ṣe lọ́dọ̀ mi first of all introduction èkó ní èkó lórúkọ tèmi bàbá ọgbọ́n bàbá abẹ bàbá tó yẹ káwọn ọmọ yẹn máa gárí káàkiri èmi yẹ kó máa léèbù kó máa láàfíà bó ṣe mu wọn ìwọlé màmá sórí láti ibi débẹ̀ ẹ̀ tó fi jáde sí ibà ó lè wọ junction èmi mo ní èkó ló wà mẹ́ tó bá dé bọ́sàn òwúbẹ̀ èkó ló máa pariwo tó bá dé tìbàdàn èkó ló ń pè wàhálà ìkẹjà èkó ló ń pè tó bá tún wà lọ sábúrọ̀d tó bá ti dé èkó ló dé sí muritala airport àwa la wà mẹ́. bá má wù ẹ̀ máa tún ṣe ọlọ́run máa fresh máa tà nǹkan sí àtúntò ọlọ́run bàbá rẹ̀ bọ́lẹ̀ jẹ́ òní dáadé àbí mọ́ mi ẹ̀gbọ́n ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó yìí má padà má kí ẹ má dáná ẹnu àmà dọ̀bálẹ̀ fún ambọ̀sì kan sí oníwọ̀ ló ń fẹ́ tó bá dọ́kùnrin gan ò lè fẹ́ ò lè ò lè ní sàkáàmì ara torí ò ní fáìn tó ó rí ọmọ tó ń sọ ni òun ló ga ló sì gan lẹ̀ ọlọ́run tí bá bá ẹ mo lè dákú. ó ṣí eré ni ó tún sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ó ṣí eré kí ló ṣẹlẹ̀ gangan ṣé bá a sún lè pọnà àbí kí lè fẹ́ ṣe ẹ fi yẹn lẹ̀ jàre ẹ lè wà láìta láì mo fọ́ lọ́hùn kúra ó jẹ́ pé kọ́pọ̀ ládùúgbò yìí kọ́ máa gbé fi àyàbí lẹ́kí wọ́n máa lọ mú wọn wá fún mi ibi tí wọ́n jókòó sí. ọ̀rẹ́ mo pẹ́ kó máa lọ báyẹn náà. Ah! ok gbàtímọ́tò dẹ̀ ti lọ́sì ó máa rúlé epo kọ́ fún ẹ lóṣù ká. anyway àṣẹ níwọ̀n òṣè nìkan ni mo mẹ́nu ẹ̀ kó. ẹ kó gbá mi lẹ ẹ tún màmá kó gbá mi létí ó bá mi ṣeré ìfẹ́ ni ó ti yẹ ẹ má di sóru ẹ má rí ẹ má rí ó ti yẹ yín ẹ má rí. ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ yí mi lórí kan pàápàá kí ló ṣẹlẹ̀ ah. ìjọba ọ̀gbìn ṣe àwọ̀ àlè báwo ó kéré gan-an ọ́bìtì bọ̀ o rí bí ọ̀dàlẹ̀ èèyàn ni ẹ́ o rò pé o lè ṣèkà fún mi kó lọ bẹ́ẹ̀ o lè possible sórí ilé ayé yìí ni mo ti máa kéré ẹ̀sùn ò ní dọ̀rùn wàá rí ní ti máa ṣe fún ọ. ló ṣe mọ́tò ìgbà ẹ eh? nǹkan tọrọ mọ́tò fi máa ń sun mi lélẹ́yìn ẹ. ṣé mo ṣe òdúdú rẹ pè ó pọ síbi kò jẹ́ pọ́n náà ló ń bẹ. ọkọ àti ilé ìwé. Hello. ẹ níbo ló wà rán mi ò rí ẹ lẹ́yìn. ó yẹ kó mọ̀ pé mi ò lè fi wọ́n nìkan lẹ̀ ń bẹ̀. Ah, ṣé mo wá dá ẹ dá ogbó ẹ ni ó yẹ kó mọ̀ pé ikú èmi àti alábàágbà tó ṣe ayé. bọ́bá yìí bọ́bá yẹn ń gbà. ó dá ń dúró lémi lórí ìwé iṣẹ́ ẹjọ́ bọ́bá yìí. ó yá ilé ọ̀gá gbẹ̀rẹ̀ àti ọ̀gá gbà jẹ. ẹ jẹ́ àná ṣe ni ló lè ṣe. wọ́n ní kò kò fẹ́ kú ṣá. ó dúró lémi lórí. ó dúró lémi lórí. bọ́bá àlùkò ló pè mí ní èkó lórúkọ mi. mo wà lọ́kọ̀ mo wà fẹ́ jù. tí bá fẹ́ ọba kọ́ mi fà ní. Mama fún ẹ lóhùn jọ lójú ọmọ àdúgbò ẹjọ́. Àwọn ọmọ ẹlẹ́wọ̀n kan ló máa ń jẹ àbọ̀ sí ìyẹn. A tún ṣe ṣọ́ọ̀bì. A ṣe ṣọ́ọ̀bì fún ẹ̀rọ yẹn máa ṣe yá ẹ̀ ó dà rẹ̀ fẹ́ ní gọ́ọ̀mù gò kọ́sá ẹ̀ṣin ẹ̀ léṣe. ẹ kẹta ìfojú ẹ̀jẹ̀ náà ọlọ́ọ̀ kájà ọkọ̀ dìsá yẹn. akọ fojú ẹ̀jẹ̀ náà ìyá ẹ̀. ó ti yẹ èwo làwọn ilé. ṣé gbogbo wẹ̀rẹ̀ gan ẹ̀wọ́n gbogbo fúlàmọ̀ tàbí bẹ̀ṣẹ̀ ìjà wẹ̀rẹ̀ wọ wíìnì kí ló kọ́ ní burúkú tẹ́lí kọ́ bàbá kun rẹ̀ ṣiyèrè ni báyìí kí máa wojú náà wàláì nàìjíríà ni mo bá sọ̀rọ̀ èmi kò dúró lórí ìjọba ni wọ́n àtàwọn wo ọgbẹ́. mi lọ sọ ládùúgbò bàbá mọ̀ pé mi náà ń sọ kiri nàìjíríà èkó ọ̀wá ṣe mí léṣe èmi mọ̀ ní ká má kó nǹkan dání tèmi yé mi ṣe mú owó pọ́mọ yẹn bí agbátẹ̀ mọ́ wéèyàn ti ń jẹ ó máa ṣe tèmi á jọ̀wọ́ ẹ̀ fún mi nǹkan tí mo rò nìyẹn àṣé kò bá mi rò rè àbọ̀ ẹ gbàgbé o ẹ gbàgbé o àá gbàgbé orí tó ti dánwò wọn ní sùn bẹ́ẹ̀. ó ṣe fíìmù wà ní sùn wà ní bọ́. máa kí wọn mọ́lé láàárọ̀ máa kí wọn mọ́lé sọ máa kí wọn mọ́lé rọlẹ̀ àti wàá kí wọn mọ́lé lálẹ́. máa dábí kí láti tó ti gbọ́ kọ́ máa ṣọ́ wọn kiri kẹ́yìn tí tọ́ba ti rí wọn èyí tọ́ba ti mú kọ́ máa kọ́ máa fi jíṣẹ́ kọ́ pa síbẹ̀ máa pààyàn máa pa sí wọn lọ́hùn máa kí ìyá máa kí bàbá máa pọ̀ mọ́ ọ̀rẹ́ tọ́jú lùmọ̀ kan máa jẹ́ ń bẹ̀ mi èkó nú èkó ah ọmọ aláì ọlọ́run kókó lè kó ń kó kó ń kó ṣá ìjọba òkè kọ́ yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá ọlọ́run. alaye alaye mo sọ fún yín tẹ́lẹ̀ náà èrè làwọn ọmọ ẹ̀ tí bá mú ìyá wọn màá dàyà wọn lẹ̀ bàmá fẹ́ ẹsẹ̀ kan má fi tẹ̀ ìyá wọn mọ́lẹ̀ alaye at the same time náà ẹrù yẹn náà kò yẹ kó wọlé báyẹn náà ṣé kò síṣẹ́ ẹ̀ ń bẹ̀ mọ́ ni alaye. ó jẹ́ kẹ́ mọ̀ ẹ́ pé ni mo wà mo máa ń dúró lórí ẹsẹ̀ mi nì bọ́ mo máa bí tíṣà ẹ̀ máa ti wá ọmọ olóyìn burúkú bí sí yẹn ni tí mo lọ mú fúlànà òun ló máa pa àṣẹ àyàbí sí àṣejáṣẹ nìyá ẹ. alaye ṣẹ̀rí gbogbo tá à sọ ẹ̀kọ́ ní solution ok ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe tó máa ṣe náà ẹ dúró kí ni solution kí ni next thing báyìí. ikú àkẹ́tì ẹ wò ṣáà máa tèmi arúgbálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí tó bá kó wa ó máa ń sọ kìtìpẹ́ olùkọ́ta bá pa ìjìká fi hàn yìí ẹ̀rù ní bàjẹ́ mẹ́rin kí next thing a máa pààyàn ọlọ́run ẹlẹ́dàá gan a máa pààyàn. pààyàn. Ah, pàdé pa wọn náà. ọ̀nà olórí. ẹ kàn fáwà lórí àkáwọ̀ gbòòrò ká bá ẹni tí ń jẹ. táwọn ẹ̀kọ́ wa lánàá. ọlọ́run aláyé àwọn ọmọ yẹn wàá dìlífà ara o ṣáàsì pé ah. nǹkan tó ti wà á lẹ́nu ló jẹ́ káwọn ọmọ ẹ̀ wọlé. ṣáàsì pé olúwa lè ṣe mo lọ́lọ́dà mo lọ́lọ́ ẹ̀ka lórí pé mo ní ọ̀ṣọ́ kó mi wá. ọlọ́run wá dé nípa ara sẹ́ẹ̀. ẹ̀yin náà lè sọ ọkọ rẹ̀ rẹ̀ dúró gbogbo èyí tọ́jọ gúgúrú abọ́kàntán o bọ́bá rògbòta yóò gbìyànjú ẹ̀ wò ìdí rèé tí a fi ń dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná wa kọmíṣánná olúwatóyìn ọlọ́mọdá fún gudugudu méje àti àyà mẹ́fà tí wọ́n ṣe lórílẹ̀‐èdè yìí gbogbo èèyàn òun náà ló mọ̀ bàbá ń gbọ́ bàbá ń gbọ́ nípa àwọn iléèwé kan iléèwé aláìníyá aláìní bàbá BFA tí gbogbo yín mọ̀ Bright Future Academy kọmíṣánná nígbà tí àwọn ọmọ kan tí wọ́n lóore ọ̀fẹ́ láti ṣe ìdánwò eh, nínú àwọn ọmọ tí wọ́n gbégbá orókè tí tọ́lọ̀hún ṣàkẹ́ tó jẹ́ pé òun ló gbégbá orókè tó ṣe ipò kíní kọmíṣánná wà wò pé tó gúdúgúdú kẹ́ni ṣèmí ni àwọn gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn sírú ọmọ báyìí wọ́n fi wá wò pé tó ní táwọn ó ṣe leléyìí o ìfọ̀nlẹ́gbà yìí dẹ́gbà ò níyì àwọn ò mú ọmọ yìí nídìí kán o yóò máa lọ parí ìwé ẹ̀ tó kù yóò lọ kà nílùú òyìnbó. <laughs> ọmọ òun náà wá ni mò ń gbìyànjú àti dárúkọ yìí olúwa foríjì ní balógun olórúkọ ọmọ náà ẹ wo ẹni ọlọ́pàá láti gbọ́mọta ẹni onígbọ̀n láti gbọ́pọ̀n òun olúwa olúwa foríjì ní balógun òun náà wà pẹ̀lú mi bì í ẹ̀dí á gbọ́ ẹyọkan àbí méjì látẹnu tiẹ̀ náà. <laughs> ẹ kú déédéé wòye o orúkọ tí èmi ni olúwa foríjì mi balógun. ní àkọ́kọ́ màá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba láìsí ti ọlọ́run bẹ́ẹ̀ a lè mẹ́ni tó jẹ́ foríjì mi lẹ́nu èyí kó máa gba scholarship. èkejì ni pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọlọ́run rán sí. bíjì kí ló ṣe kó ń dára kí ló ń wọ́n mẹ́rin. Eh, program yẹn ni ó kàn ó kàn ó catch attention mi. program yẹn òun oúnjẹ kan ló máa jábọ́ lójú ẹ̀ ṣé òun bó ṣe ń fìwé ó ní feelings ẹ̀ bad gan kí ló ṣe. ó kàn catch attention mi last time tí àwọn nǹkan tó ń sọ àwọn nǹkan tó ń ṣe é people still doing good sponsoring people scholarship and all of that. It's not. <sighs> Mo tó tẹ̀ ṣe mí nísìnyí. Mo ti ń expect ẹ̀ ti pẹ́ mi dé. Kí ló yẹ tó dádúró síbí báyìí? Náà wọ́n jẹ́ kí program lásán láti kó máa gba òwe lójú ẹ̀. Kó any good mood lóde kúrò wájú ẹ̀. Náà um, No, wá ní ìlú ìsìn. Mo ṣe ojú mi kọ̀ọ̀kan. To what? To the program anyway. ọpẹ́ um, actually mo pè á. nǹkan tí àlejò mi rí. actually I was doing something on the laptop I thought di pé lè lọ tó wá catch attention so nísìnyí kàǹtì níwájú ìjókòó yálà bàbá ni ọ àbí ìyá ẹ dákun gbogbo ẹ̀yin tẹ ẹ máa ń sọmọ nù. ẹ ò sọ bẹ́ẹ̀ o ní ìrẹ̀ yìí mọ̀ kò sí so mi ní ìrẹ̀ right now. ti wá bímọ ń pọ̀rọ̀ báyìí ẹ lọ sọ́nù pé ẹ àwọn kò sówó tá a fi tọ́ àbí kò sí nǹkan kan àbí kò sí ẹ̀ mọ̀ pé ìpínlọ̀ láńgbé ẹ dákun gbogbo tọ́lọ̀ bá ti fò wá lóo ẹ jẹ́ àpalẹ̀ wọn mọ́ báyìí ká tọ́jú àwọn ọmọ wa torí àmọ́ nǹkan tí wọ́n jẹ́ lọ́jọ́ ọ̀la ẹ dákun torí ọlọ́run pẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lásìkò yìí. ẹran yes ńlá nìyí ẹ kú gbogbo gbà kí ló dé à ń rówó yín lọ́tún lọ́sì ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ́ fún wa ẹ kú tọ́jú àwọn ọmọ yín. ẹ ṣe mà ẹ̀yin náà ṣe gan-an ẹ kú gbogbo ìgbà ẹ kú àbẹ̀wò wa olúwa máa wà pẹ̀lú yín. kò tó pẹ́ rárá kò tó pẹ́ àǹtí nǹkan tó gbé mi débi báyìí lórí ọ̀rọ̀ ọmọ yín tí ó gba scholarship yẹn mo rí on TV you know where he was talking and all of that ah mo ní there is more to this child máa wò pé màá dọ́dọ̀ yín màá béèrè pé ṣé òun nìkan lọmọ tó ń ṣe dáadáa ń bí ni. ẹ wo ọmọ yẹn mọ̀wé tó bá ń sọ pé èèyàn mọ ìwé ó mọ ìwé ó dẹ̀ ní orí pípé foríjì mi èmi ò tí mi ì mọ ọlọ́nkọ́ mọ̀ọ́mọ̀ ṣàánú ọmọ náà ni ọpọlọ ẹ pé gan tó bá ń speak pẹ̀lú yín báyìí ẹ máa wọ pé ah, ah, eléyìí ẹ máa wò ni ó try gan so èmi náà rí i pé ó wọ̀ tí scholarship tí wọ́n fún. ah that's that's nice that's very good ṣé ọmọ bíbí inú yín ni. <laughs> ọmọ bíbí inú mi kọ́ o <laughs> ẹ wo. lára àwọn ọmọ tí mò ń tọ́jú òun lòun náà. ẹ̀yin kọ́lẹ̀ bí kí ló dé tẹ́ wá sọ ní foríjì mi èmi kọ́ ni wọ́n sàn foríjì mi. sí ibà nídàá yìí. wọ́n tún fi abẹ sàmì sí lára adájọ abiyamọ ló lè ṣe irú nǹkan báyìí o ah! forí jì mí kí lè ní ṣe pẹ̀lú ọmọ yìí ṣàtì má gbẹdọdọ mọ mi mo máa mọ nǹkan tó máa ṣe sí i. wàhálà yẹn tí mo ti ń ṣe láti kékeré bó ṣe rí yẹn ah, kí ọmọ ọkàn kí akàn wá dìde kó wá wá wájú mi wá sọ fún mi pé òun lòun lọmọ yìí òun lè à kò sí gbogbo ọ̀nà tí mo sì ní fífi bonítọ̀hún fà ọmọ tó yẹ pé mo ti ń wò bí ẹni pé ara mi ló ti jáde èmi ni mo bí òun pàápàá tiẹ̀ ti rí mi nírìí wípé ìyá mi rè kẹ́yìn ìyá kan wá dé kókókókó wá já kó sọ pé òun lòun ní ọmọ má bàa pọ̀ gan o. ẹ ẹ ló mà ẹ ń kéde mà ara abiyamọ ta yín wípé abiyamọ kan ló dẹ̀ ló gbé ọmọ kalẹ̀ bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi abiyamọ ló wà abiagba pàápàá wa bó ṣe rí nìyẹn. láéláé kò pọ́síbù irú ọ̀rọ̀ wo nìyẹn jọ torí ọdún jẹjẹ ọ̀rọ̀ yẹn jẹ́ kó padà sínú ẹ̀ má sọ jáde rárá láti ṣe kí ni ẹbí tí ẹ̀yin sọ mo ní kí ìyá kan tiẹ̀ wọnú lẹ́yìn wá kó wá sọ fún mi pé òun lòun lọ́mọ màá bá kó wàhálà òun á sọ jáde lẹ́nu ọlọ́run ò ní jẹ́ má fọkàn sí o tètè gbé ara ẹ báyìí sí kó tètè gbé báàgì ẹ kó bọ́ ọ̀rọ̀ nínú ni. mọ́mí what else are you doing with this woman. èmi ò tẹ ẹ ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀kọ́ ìjókòó rẹ̀. mọ́mí wọ́n fẹ́ dọ́gbọ́n wàrà mi lọ lọ́wọ́ yín ni o. ọlọ́wọ́ tèmi jẹ́. mọ́mí ẹ ẹ wò ṣẹ́ fẹ́ tà mí ni. ta ẹ. ẹ fẹ́ tà mí. láíláí. then let this woman go. ẹ kúrò nbí. ẹ máa lọ. mọ́mí ẹ ẹ let this woman go let her go mọ́mí mọ́mí ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kó jáde ẹ jẹ́ kó jáde ẹ jẹ́ kó jáde. foríjì foríjì mi mọ́ mi ẹ jẹ́ kó jáde mọ́ mi ẹ jẹ́ kó jáde. foríjì mi ṣe sùúrù. Bọ́lájí yunifásitì ò yìí sí o I'll tell you the real fact àwa tí a wà níbẹ̀ gan kò jọ pé ogun là ń jà ẹni tó bá jagun àjàyè òun gangan là ń pè ní èrò bọ́ ìwọ tó jóbìnrin báwo ló ṣe fẹ́ ṣe. wait don't tell me you are jealous. ìbọ̀lá ah, ah. ah, <laughs> eh, jẹ́ mi jealous. kí lẹ́rù tó ń bẹ̀ ń bẹ̀ pé mo fẹ́ wọ skul ẹ̀rù ń bẹ̀ ṣé òun ló wá lé ogun ajayi ogun kìnnì kan kí nìkan tó ṣẹlẹ̀ gógó. Eh, eh, yunifásitì ó mọ̀ pé kì í ṣe nǹkan tí nǹkan lọ fi ọwọ́ yẹpẹrẹ mú and obìnrin ni ẹ tó bá ti yẹ pé same school tèmi wà ń sìn ló gain admission ti tiẹ̀ sí kó bá dáa bọ̀ kì í ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ máa protect rẹ̀. o hmm. máa protect me like superman abi. ẹ nà ó. má o rè mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́ torí ibi tó bá fọwọ́ mi sí báyìí ibẹ̀ lọ́wọ́ mi máa gbé mi ní ṣe jura mi lọ ṣùgbọ́n. bẹ́ẹ̀ta o ah, ah. tó bá ti sọ pé o promise mi pé bó ṣe máa rí nìyẹn kò sí problem lẹ́yìn. mo ti gbọ́ ṣé àti tán. ó ti tàn bọ́ èmi kò sí ẹni fi sílẹ̀ màá máa wá wú ẹ̀ lérò kí ó rè. kí n náà wọ́n ní ọmọ pé tí wọ́n ti rí ẹ ojú ò lè wù ẹ́ lẹ́ẹ̀mejì à wọ́n fẹ́ wọ́n náà mọ̀ wọ àwọn bọ́ìsì yẹn wọ́n fẹ́ wù ú. Oh. What? my God. Kí ló ṣe? I can't believe what I'm seeing here. Like, what are you saying? Nothing. Tokyo's. Calm down. Kò sí big deal nìkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eh? Calm down. Please, please. Hello, love. Yeah, so. Yes, I miss you now. Seriously, I miss you. Uh-oh, mo ṣe jẹ́jẹ́. Ọlọ́run. Ọlọ́run bẹ̀rù. Kí n tẹ́lẹ̀ padà. Kò sọ fún mi ní tẹ́lẹ̀. Bẹ̀rẹ̀. Ọ̀run yẹn. Jẹ́ tí o, èyí sì máa sọ. Ah, ṣé ò gbọ́ pọ́n pé àbí tí ń dún ẹ̀ àbí kò pọ̀ tó létí ẹ̀ ẹ́ rubbish dídé jọ. jọ̀nà ṣó mọ̀ mí ṣá. rárá tó. o rí ojú yìí anyways ìyẹn kọ́ ni mo bá wá síbi kí ni problem ẹ̀ kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jolẹ̀ kí ló ń ṣe ẹ́ tó ń gbin what is your problem jóná wọn náà fọwọ́ pa ẹ lára wọn bẹ́ẹ̀ sọ dẹ̀ ń ṣe bí innocent ah ah jóná gbọ́ nǹkan tọ́tẹ̀ ń sọ yìí kò sí ìtòmú ẹ lára ń bẹ̀rù kí ni problem ẹ náà jóná wo gbọ́nà wò ó sè wọ́n ń gbẹ́rẹ́ tó ṣe fẹ́ ah ah gbogbo làyè yìí lásán ah ah ah ah ah what's wrong with you nothing. anyways tó bá jẹ́ pé owó ni owó kọ́ ni problem owó wà tá a máa ná your free ṣọ́ra àwọn boys tó kàn ń gbé lórí kò sí nǹkan tán lè ọ̀fẹ́. Just give you this. Ah. Sherry, if it's about money, there is money. But we have to go on deal. Deal? Yes. Deal or no deal? Deal or no deal? Damn. Deal or no deal? deal. Not a mark, I'm waste time. Just take it. Kenny, nice time. All right. All right. All right. Hey, take care. Ó dàbọ̀. Mo lọ. Ó yí ba ìṣe ṣé dáadáa. Ṣé o jẹ́ tó ń sá? Ó yí ba ìṣe. Wọ́n gbogbo nǹkan tó lọ ń jó. Ṣé dáadáa kó fèsì pẹ̀lú wa? Àwa la lè ṣe kẹ́ ẹ̀ la lè tọ́jú ẹ̀ yọ ọwọ́ kí lè díẹ̀ díẹ̀ ní pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀. Àlẹ́ dẹ̀. Baby, you're not looking bad. Oh, thank you. Actually, I really enjoy oh, you. Oh, thank you very much. Come, baby. It's Oh, I need more. walk. I love it. I love it too. Oh, oh, oh, oh, oh, oh, oh. oh. oh. oh because Johnny oh, oh, oh, oh, God. Oh, oh, touch me. Please, pick your paw. Please, pick your paw. Oh. Hello? Ṣé wèrè ni ẹni? Mo ti fẹ́ kó má pè mí mọ́ kílódé tó láì kó máa disturb peace mi báyìí náà I've told you time is without number kókó má pè mí náà Dayo I don't need you anymore please don't call me again Eh? ó ṣe wọn máa pè mí forget you call me you die o gbọ́ you call me you die don't call me again please baby who is that for tani fún yẹn fi sílẹ̀ wọn náà kò lè rí ọpẹ́ yìí ṣé kò ń ṣe àwọn ọkùnrin idiot yẹn. Don't change my mood, please. Oh, oh, oh, oh. It's go. Oh, oh, God. Oh, Yogi. Oh, God. Oh, oh, I'm not gonna Laji. Yes, boss. Jọ̀ọ́, ṣó mọ ìtumọ̀ word best tó tẹ̀ ń pè mí yìí. No. I will tell you ṣoré mi tó ń re i'm an international lady kò síbi tí mi ò ti dé nílùú yìí i have travelled all over the world name it ṣọ́rí bus bus tó ń pè mí èmi gan ní àwọn ọ̀gá i'm talking about àwọn chairman mi mo ṣọ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń um, in three days mo lọ sí London bó mo wá wá èèyàn tó wà capable láti tọ́jú àwọn girls tó wà ń bíbáyìí do you get what i'm saying. yeah yeah. but mo wá look around mo rí pé ìwọ ló lè ṣiṣẹ́ yẹn. Bọ́lájí má anything there is money car ilé wà to máa gbé just calm down but mo wá fẹ́ kó tọ́jú àwọn girls dáadáa. yeah there is no problem that's what i do and i can do it very well. and you do it well. okay i bet you. thanks darling. <laughs> hello eh, hello Bolaji. No, no, John Ọlọ́run má kọ́ tẹ̀ jọ̀ọ́ tí Ọlọ́run mo fọ́ lọ́ọ̀bì ẹ̀yìn jọ̀ọ́ má kọ́ tẹ̀ kan tí ẹ gbọ́ nǹkan for the last time Joe. ẹ tí n bá ti sọ ilé o lè má pè my Joe. Okay, okay, ok ok o ṣe eh, Bọ́lájí mo lérò pé o gbàgbé pé ọ̀túnla ni birthday mi inú òun náà má sọ̀rọ̀ báyìí Bọ́lájí má sọ̀rọ̀ ẹ tó o bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún mi láyé mọ́ kan tiẹ̀ ṣe lè fún mi kan bá mi celebrate birthday mi nìkan. no má sọ pé kò kàn ẹ́ náà tá a bá ń jà bí ká kókan bọ́lájí má ṣe báyìí ẹ mú ti mọ̀ pé kò sí nǹkan kan láàrin mi àti ẹ mọ́ èmi ti mọ́kàn kúrò bẹ́ẹ̀ but just a day tí wàá kàn fi celebrate birthday mi pẹ̀lú mi kí ni yẹn mean hmm, jọ ọkàn ṣe yẹn fún mi lẹ́yìn yẹn mo béèrè kankan lọ́wọ́ ẹ̀ mọ́ jọ nítorí ọlọ́run. eh? okay wa wa. ah ò ṣe ò ṣe no no no no no no ah ah mo ò ní kọjá àyè mi o mo ò ní kọjá mi mo promise wàláì tàláì sọ́wọ́n bìláì lẹ wàláì mo fògùn búra mo no mo ò ní kọjá àyè mi ò ṣe gan ò ṣe gan i'm really grateful uh, thank you very much ò ṣe ò ṣe all right. Bọ́lájì kí n tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n pé òwú bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ọ̀dí ó lè tì tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ náà wá dúró àlejò rẹ̀ tí mo fẹ́ gbà àfi bí o sì sọ pé ò jẹ kankan dúró òun mọ bó ṣe special tó ni ìwọ tí mo ti torí ẹ tí mo fi lè pọ tí tí mo fọnà rúkà tó ti à taste anything nípa ẹ. ọmọ kì í dùn pa mí nínú gan kò kí n wá sí birthday party bọ̀ ọlá pé mo rántí oore tó ṣe fún mi ló jẹyọ pé mi ti délé mi ti búra sílẹ̀ gan kó tó rántí ṣòkò má rò bẹ́yà nǹkan mi wà mẹ́. but bàbá jẹ́ àkẹ́kọ̀ọ́ àkókò náà ló dé at least èmi ti gba kámú náà ẹ̀yìn ọlọ́run ti kádàrá pé ibi tí ìrìn àjò ni àti ẹ̀ ibi tó máa pín sí nìyẹn there is nothing I can do ìyẹn wàá mìíràn pé ká tún máa jọ ṣe mọ́ náà wá tiẹ̀ jẹ́ kankan. mo ń po láì kan wọ́n á bẹ̀rẹ̀ gold chain fún birthday gift ẹ̀ oh wow baby i will try gan alright pẹ̀lú nǹkan tó wá ṣe fún mi kò wá yẹ kí ìwọ náà kò tiẹ̀ má mú kankan náà. Hmm? Okay, wine. wine. Yeah. Baby, irú wine wo ló fẹ́? Is it champagne or red label? Èyí tó bá ti ọ́fà mi mà mí. Ètí bá ọ́fà ẹ̀. Okay, I'll be back on fún mi ní some minutes. Ti yẹ. Okay, I'll be back. Just some seconds. I'll mi mọ nǹkan tí mo tiẹ̀ lè because me, mọ ibi I ó yẹ kí n ti bẹ̀rẹ̀ ok kasha toast ṣá àbí bẹ́ẹ̀ kọ́ ah, that's my idea. ó bá má rọ̀ ṣe o because akọ́lé tó wà ń bẹ fifty percent. tó bá tiẹ̀ ṣe ní sùúrù díẹ̀ kan sí mi sí mi sára because kí nìyẹn ó le díẹ̀ náà. Dayo, I'm okay. Like I said before, don't call me, okay? I will. You call me, you die. Okay, no problem. I'm going. Eh, no, ṣé kò sí gbọ̀ngàn ṣá? No, I'm okay, perfectly okay. Bọ́lájí orí ò sí nǹkan no Bọ́lájí you're okay right. ẹ ti rest díẹ̀ náà. Bọ́lájí. ṣetán ṣetán máa ṣe tiẹ̀ ní ẹ̀ so gbogbo agídí ẹ̀ náà jù báyìí lọ àbí lélẹ́ fẹ́ máa bá ṣe ìwọ kí tí mo fẹ́ ṣe báyìí náà àbọ̀ abánitọ̀ rẹ̀ àbọ̀ abáṣe ìtàn. is your problem kí ló ń ṣe ẹ́ kí ni problem ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣe é tó ń bì. kò sí kankan it's just malaria malaria. malaria are you sure malaria ló ṣe ẹ́ oh sorry ẹ̀hún ṣọ́mọ notice pé ṣe bá fọwọ́ pẹ̀ ẹ́ wọ́n kọ́ máa ṣe sọ́mà ọ̀ ẹ̀hìn and then àìjọ máa make love yẹn àwọn inú òun ṣe bẹ́ẹ̀ mọ́ Bọ́lájí what is going on? kò sí kankan malaria ni ó mọ̀ pé èyí ni mi malaria ò jìnnà sí mi kò sí anything mo lọ sílé tó kàn lọ kí àgbo fún mi àwọn òògùn tí mò ń lò yẹn òṣìṣẹ́ àgbo yẹn ló máa work tó mo fẹ́ lọ sílé kí n lọ lo àgbo lọ́dọ̀ mo lò àti gbọ́. Bọ́lájí inú tó ń jó ẹ ní abẹ́ aṣọ please say it out kálí bẹ́ẹ̀ wá eh, um, solution sí problem tó bá ń ṣe ẹ́ kí ni problem kí ló ṣe é. Bọ́lájí are you sure of what you say. Ọmọ mi fẹ́ tíra. gbúdọ̀dọ̀ mọ́ mi mo máa ẹgbẹ́kẹgbẹ́ ló kó bá mi ẹgbẹ́ burúkú ẹgbẹ́ òṣì ẹgbẹ́ amú ẹṣin tí ọlọ́run ò pé tọ́lọ́run ò pè mọ́ ẹ láyé tọ́lọ́run ò ní pé kó ṣe àwọn ẹgbẹ́ àdánù wọn lọ ń ṣẹgbẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́ náà dàbí ìgbà tí ewúrẹ́ tó bá bá járìn ni ṣùgbọ́n bó ti dọ̀rọ̀ pé kò jẹ̀gbẹ́ ṣorí nígbà tí mo wá gbé ẹ sílẹ̀ yìí èmi náà mọ̀ pé ìwà dájú ni mo wù ni mo ṣe ti kọ orúkọ yẹn tí mo ti béèrè dáríjì ẹ̀ṣẹ̀ ní tipẹ́tipẹ́ pé kò foríjì mi torí èmi náà mọ̀ pé ohun tí mo ṣe kò lẹ́tọ̀ọ́ rárá ṣorí ikú bàbá ẹ̀ náà tó dẹ̀ tọwọ́ mi wá àfi kọ́ lọ́n dáríjì mi àfi kọ́ lọ́n foríjì mi gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ nítorí ẹgbẹ́kẹ́gbẹ́ iná ìgbà tó fi pá bá mi lò tán inú bíbí sódì lèmi ẹ̀ fi tọwọ́ mi wá títí dọ̀la I still regret it. ṣèkà fún mi gan ẹ ṣèkà fún mi gan. oríjì mi mi kì í ṣàǹtí ẹ I am your mother èmi ni mo bí o lè o lè pè mí láti you should call me mother. Mommy dáríjì mi ṣe ti bá ìgbà ẹ̀wọ̀n ni. mo kí gbogbo yín lóòótọ́ ẹ máa wò wípé ẹ mọ̀ mi ṣùgbọ́n mo mọ̀ pé àwọn méjì tó mọ̀ mi wà láàrin yín bíbá ìyé ìwé lèmi àbúrò mi ní bọ́lájì mo dẹ̀ mọ̀ pé ẹni tó jókòó iná òun náà mọ̀ mi bí mo bá ti ṣàjòjì sí ẹ̀yìn ẹ wò mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ ni kò sí iye ijọ́ ta fẹ́ lò láyé táwọn ọmọ ilé ayé yìí ó kéré bẹ́ẹ̀ ṣe wò gbogbo ohun téèyàn bá dẹ̀ fẹ́ ṣe nínú ilé ayé yìí olú ẹ gbọ́dọ̀ ṣe ohun tó dáa ohun tọ́lọ́run bá lòdì sí kò dá kéèyàn máa dáwọ́lé rárá àwọn nǹkan wà téèyàn wá máa ṣe tí ò ní mọ̀ pé kò dáa ṣùgbọ́n tó bá rẹni sọ fún un á jókòó ara ẹ̀ jẹ́ pé ah àṣẹ ohun tí mò ń ṣe àṣẹ kò dáa ni iṣẹ́ tẹ̀ ń ṣe kò ń ṣe iṣẹ́ tọ́lọ́run lọ́wọ́ sí rárá o iṣẹ́ tọ́lọ́run lòdì sí pátápátá pátápátá pátá ayé yìí mo bẹ̀ yín mo rọ̀ yín mo forúkọ àwọn tó bí yín mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ ìkùnà ni ìṣìnà pátápátá ni ẹ wo mo mọ̀ kó ṣòro kéèyàn gbé ọjà kan lọ́wọ́ kó máa tà kó wá ní kó gbé e lẹ̀ kó má tà mọ́ àwọn ọmọ fẹ́ ká ronú sí tí mo sọ yìí dáadáa mo fẹ́ kẹ́yìn náà ro kínníkínní ọkàn yín pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe pé ibo ló fẹ́ gbé yín dé kò tó lè gbé yín dé o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín tí èèyàn bá wà láyé yìí èèyàn gbọ́dọ̀ máa jókòó kó máa ru ọjọ́ alẹ́ ẹ̀yìn táàárọ̀ bá dà tọ́sán bá sunwọ̀n kéèyàn máa gbàdúrà kálẹ̀ òun kó dùn kó láàrin ni ṣùgbọ́n tí èèyàn bá lọ ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ hmm, ọlọ́run pàápàá kò kò kò kò sí ohun tí ò lè ṣe fónítàn lágbára ọlọ́run ẹ máa rí ibi tó dáa tẹ máa fi àdàgbà ètò yín tẹ máa fi rọ̀ sí ibi tẹ ń ṣe yìí òwò tẹ ń ṣe yìí òwò tí ò dáa ẹ jọ. ẹ bọ kí ló ń ṣẹlẹ̀ bíbá yìí náà kí ló fa gbogbo ariwo kí ló fa gbogbo ọ̀rọ̀ nù bíbá yìí. ìwọ ní sùúrù ṣé ìwọ ló dídì pé àǹtí wọn wọ́n máa preach fún wa ṣé ibi ìjọ church ni àbí ẹ̀ mọ̀ the right place láti lọ láti máa wàásù fáwọn èèyàn ṣíṣe táwa ń ṣe tá à make owó ní díẹ̀ pẹ́pẹ́ òun ló sọ wá ní nǹkan tá a dà lẹ́nu yìí tá a regret for a second ìwọ wá ìwọ wá invite bọ́m sí wa kó wọ́n máa kó máa advice wa ni kó sọ fún wa nǹkan táwa ń ṣe yẹn ò dáa mo mọ̀ pé èyí gbogbo ìtẹ́yìn ń ṣe rìhásà ni. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀nà méjì ni ọ̀rọ̀ yìí kú sí apart from pé mi ò ṣiṣẹ́ ìmọ̀ mo tún fẹ́ fi àkókò ìsọfún yín wípé mo actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tẹ́mi náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ many years ago mo ṣáà pàdé ọkùnrin kan tó fi tipátipá bá mi lò ìgbà tó dẹ̀ di pé mo lóyún mi mọ̀ bí ṣe máa sọ fáwọn gúrùpù mi I don't know how to tell them pé mo ti lóyún èmi tó jẹ́ pé I was more or less a leader of the group ngbà yẹn mo wá láti travel ìgbà tí mo dé mo wá gbé ọmọ yẹn lọ sí daycare títí wọn so ibẹ̀ lọmọ yẹn wà láti gbà yẹn tó dẹ̀ ń tọ́jú ẹ̀ ọ̀gbà tó mi ọlọ́run dẹ̀ wọnú ọkàn mi mo feel pé it's high time that I have to tell you two wípé ẹ jẹ́ ká gbọ́ lọ́hùn láyè nǹkan tá à ń ṣe yọ lọ́hùn ò nífẹ̀ẹ́ sí ẹgbẹ́kẹ́gbẹ́ ni nǹkan tí ò dá ni so ńgbà tí ọlọ́run dẹ̀ ti yẹ̀mí mi kú ń bẹ̀ mo fi pé yẹ kí n bá yín sọ. So kẹ́yìn náà kẹyẹ̀mí yín kò mbẹ̀ kọ́ burúkú là ń ṣe kò ṣe é mú yan gan. wọ́n jẹ́ ẹ̀sọ́ tààrà fún ẹ tó bá ń sọ fún gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ tó bá ń wo eyín ojú wọn láti máa sọ fún ọ pé o ò ṣe mọ́ o ò lè sọ fún mi pé o ò ṣe mọ́ ṣó sì wáyé pé ìwọ ń gọ́lọ́ introduce mi síṣẹ́ yìí o ò dẹ̀ gbàgbé náà wípé ìwọ kan iná ló máa ń pè mí ní sweetie pie honey pie gbogbo nǹkan láyé yìí gbogbo sweet wordings báyìí ló máa fi ń pè mí ó wá sọ fún mi pé ò ṣe mọ́ sìn ó tó bẹ́ẹ̀ o kí n so tọrọ fún mi love is wey ṣe realize pé love is sweet mi ṣùgbọ́n ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ ikú nìkan ló lè gbà kò ń ṣèyàn. ẹ ẹ tiẹ̀ ní sùúrù náà. so DJ kó tẹ ṣe máa ń rán mi lọ sọ́dọ̀ ìyá ìwé nìyẹn kí n máa gbé nǹkan lọ fún wọn kí n máa gbé nǹkan lọ fún wọn ìtorí ọmọ. Ah, ṣé lóòótọ́ rẹ bímọ ṣá. No, talk to us now. No one says babe says you want me ni. Imagine. No one talk where every sister who preach for her. No talk to me now. I time for you to change. Come on, let me down. I wish you were younger than I do. And you dey change. After all, wọ́n ní máa ní broken for uh, your marriage. A ti ẹ̀gbọ́n títí well, my wife. But ẹyin tó kù, time she wà, I'm on fault of everything mo mọ tó ń ṣe yín ó yẹ ẹ̀rù báyìí wípé ó kàn fẹ́ dá yín lẹ́ lásán ó ti láwọn nǹkan ìgbésẹ̀ tó ti gbé tó fẹ́ ṣe fún yín tẹ́yìn náà máa fi lọ jókòó ara yín tó jẹ́ wípé ẹ̀ rí ọkọ tó máa ah, ah, kí ni báwo lobìnrin àtobìnrin ṣe máa máa fẹ́ra wọn ó tì ó kò ṣe tó dáa lọ́kọ ẹ bá lọ́kọ òun nígbádùn ayé gbogbo ìtẹ́ ìṣe bí ìbàdàn fìyà jẹ rẹ̀ ni ìgbádùn ayé nìkan lọ́kọ oníkálukú lọ ó ti ní àwọn ètò tó ti ṣe sílẹ̀ fún yín bóyá èrò ló ń bà yín kò sí wàhálà ẹ̀fọ́kàn yín balẹ̀. actually àwọn tó tún jù wá lọ méjì iṣẹ́ mo ti lọ bá wọn mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ kódà some of them gọ́kàn àwọn gan sọ pé ó ti sáwọn tipẹ́ tó dé pé mọ́dẹ̀ ti jáwọ́ bọ̀mọ̀jọ́ kan understand pé tí bá máa sọ fún yín the fear of where to start from is one of the things tó máa kọ́kọ́ di pé ó máa jẹ́ wàhálà yín mo dẹ̀ ti make arrangement kódà wọ́n kó mọ́tò fún mi over twenty wọ́n ní kí n fún each one kí n dẹ̀ fún yín ní five five million wọ́n fún mi lówó kí n fi kó ọwọ́ mi and i'm ready to give you five million naira each and have a car to yourself so that at least you can start from there. ẹ jẹ́ ká ṣiṣẹ́ tó ṣe tó ṣe rí tó ṣe mọ̀mọ́yàn not òwò burúkú tí ò pé kí là ń káwọn ọmọ we have a culture aláwọ̀ dúdú la pè wá ìwà burúkú ni kò dáa. what auntie? you must be joking ẹ lè so pé ti bímọ now. ah ah you only play na let i know i trust you for that. oríṣi oh. ni. yes ma'am. good afternoon ladies. kí babes she. ẹ kò máa wò mí ràn ni ibi ó bù mí báyìí ẹyin gbọ́ kótó ọkọ mi sọ ni ọkọ lẹ́mì ẹ mọ bó treat me. ẹ mọ go nǹkan tó máa ń fún mi ìbọ ìwọ kò sọ fún mi kò ń ṣeré ni láàrin mi àti ẹ sọ fún mi wípé nǹkan tó ń sọ yẹn o ò mọ̀ọ́mọ̀ sọ ọkọ̀ ń jábọ́ serious pẹ̀lú ẹ ọkọ mi ṣò serious tèmi mú ẹ dáadáa ilé yóò kì í ṣọmọ ẹ tó bá fẹ́ ní boyfriend kúkú sọ fún mi kó nà tó pẹlẹbẹ fún mi pé o fẹ́ bẹ̀rẹ̀ sí ń gàlè o fẹ́ máa ṣe ṣìnà láàrin èmi àti ìbàdàn gbà pé kò sí wàhálà kókó wá sọ fún mi pé ṣàyẹ̀wò ṣe mọ́ zero level ni ìwọ tó kù máa sọ fún mi pé sóyè pa òní pa kò sí nǹkan tó fi tẹ́mi lọ́rùn láyé tán ìwọ tó máa sọ fún mi pé òun fẹ́ rí mi pẹ̀lú anybody ìwọ wá ń sọ nísìnyí ó ń wáyé ojú mi ó ń hurt mi ó ń sá fún mi wípé wò ṣe mọ́ ayé àfi ṣàwádà mi ọmọ ẹ àbọ̀kọ àbí kí ló pè é tó bá sì mọ̀ pé òun fẹ́ fojú sunkún ẹ̀ tó dẹ̀ mọ̀ mí tó mọ nǹkan tí mo lè ṣe tó mọ àti tí mo lè dà sọ fún mi kó já ìkú òun wá láláì jẹ bẹ́ẹ̀ ó máa rójú pípọ̀ nù ó lè ní láì jẹ tó bá yà. kùlò ọmọ bàṣẹ ló ti dé kò sáyé fòṣì o kùlòkùlò nílé agbọ́dọ̀ ọmọ bá ṣòro dìde kò sáyé fòṣì o. ta ni mo fẹ́ ìwọ nìkan lọ́kàn mi fẹ́.